káàbọ̀ padà láti abala ìmọ̀ràn ìlera mo lérò pé ti rí nǹkan ẹ̀yọ̀ kan tàbí méjì dìmú látàrí ohun tí dókítà wa bá wa sọ ẹ jẹ́ ká rí i dájú wípé a mú un lò nígbà abala tá a kàn lò ní abala bó ṣe ń lọ àlejò wa sì ti wà ní inú ilé agbára pẹ̀lú wa àkòrí tí a máa pẹ̀kẹ́lò lónìí ni ipa rere àti ipa búburú tí ẹ̀rọ ayélujára ń kó ní àwùjọ wa orúkọ àlejò wa sì ni arábìnrin akíngbèsọtẹ mùsùnráyọ ẹ káàbọ̀ sórí ètò àlejò wa ẹ ṣe atọ́kùn. ó tiẹ̀ ti ṣe díẹ̀ tí a ti a ti rí yín. bẹ́ẹ̀ni báyìí wá rí báyìí wá gún régé wá dàbí wọn ní láti máa béèrè lọ́wọ́ píìsì pé píìsì ṣé àlejò wa yìí náà ni mo máa ń rí nígbà yẹn fúnlẹ <laughs> yìí náà ni pé ẹ tí ì yí padà mo ní ó dà bẹ́ẹ̀. ẹ ṣe ojú tí yín náà ń dán. Ah, ẹ ṣe <laughs> ẹ ṣe gan ni mà ẹ gẹ́gẹ́ bí àkòrí tí a fẹ́ pẹ̀kẹ́ lò ni ipa rere àti ipa búburú tí ẹ̀rọ ayélujára ń kó ní àwùjọ wa. Àmọ́ ká tí tó dé, ká tí tó máa wo àwọn ipa rere àti ipa búburú yẹn, gbogbo wa ti mọ nǹkan tí ẹ̀rọ ayélujára ń jẹ́. Kí ni ìwúlò ẹ̀rọ ayélujára gangan Ah! Ìwúlò ẹ̀rọ ayélujára pọ̀ torí ó dàbí òpó kan ṣoṣo tó so gbogbo àgbáyé papọ̀ so tá a bá ń sọ̀rọ̀ pé kí ni ìwúlò ayélujára bó ṣe wúlò fún orílẹ̀-èdè ló wúlò fún ìdílé ló wúlò fún ìlú ló wúlò fún ènìyàn gẹ́gẹ́ bí ẹyọ kọ̀ọ̀kan so tá a bá ń sọ pé ìwúlò ayélujára ó jẹ́ nǹkan tó jẹ́ pé nǹkan tó jẹ́ pé láyé tá a wà yìí a nílò ẹ̀ gan-an àti gidi so ìwúlò ayélujára ó pọ̀ tó tábà ní ká wò báyìí kò sí pé à ń gbowó kiri mọ́ kí ló dẹ̀ fà ayélujára yìí náà ni àwọn olóyìnbó á pè ní digital marketing àwọn kan náà á tún sọ pé láyé ìsìn ọ̀rẹ́ ẹ lè wà ní abroad kí ìwọ wà ní ìlú mi o lè wà ní ìlú báyìí kọ̀ọ̀rẹ́ ẹ wà ní ìlú báyìí ẹ máa sọ̀rọ̀ bíi pé ẹ̀ ń ríra yín so ìwúlò ayélujára ó pọ̀ tábà ní ká wò ó a lè wò lọ́nà pé òkè ní business ní um, ètò ọrọ̀ ajé ó wúlò tiẹ̀ ní ètò mi mo bá ṣe lè sọ Yorùbá social ó wúlò tiẹ̀ ní ìwúlò ètò ìlera ó wúlò tiẹ̀ ní ètò ọ̀gbìn ó wúlò tiẹ̀ so gbogbo ẹ̀ka ní ayélujára tó ti ní ìwúlò tiẹ̀. nǹkan tí ẹ wá ń sọ fún wa nísìnyí ni pé kò sí bí a ṣe lè ṣe tí a ò ní nílò ẹ̀rọ ayélujára rárá. ká ní ayé àwọn bàbá wa a lè sọ pé bóyá. torí nǹkan tẹ́mi fẹ́ sọ nìyẹn pé torí ó nígbà kan tí kò sí ẹ̀rọ ayélujára ayé ń lọ wọ́n ń gbègbè ayé àlàáfíà bó ṣe yẹ kí wọ́n máa kí àgbàdo tó dá ayé nǹkan kẹ́sà ni adìẹ ń jẹ ṣùgbọ́n nígbà ibẹ̀ ṣe wá yànnà náà gbogbo ìwúlò ayélujára wọ́n fẹ́ dàbí wípé tí ò bá tiẹ̀ sí ẹ̀rọ ayélujára kò sí ayé. ẹ ẹ mọ̀ pé láyé àwọn bàbá bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀rọ ayélujára a lè máa nílò ẹ̀ bọ́ láyé tá mi ò rò pé a lè ṣe ká má lo ẹ̀rọ ayélujára torí tá bá wo ayé àwọn bàbá wa yẹn nígbà yẹn kò sí pé à ń travel pó lè ń jà bọ́láyé tá a wà yìí báyìí bá ṣe ṣe ń dàgbà sí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ so a nílò àwọn nǹkan kan tó jẹ́ pé á ràn wá lọ́wọ́ láti lè láti lè láti lè cope mi ò mọ̀ bóyá ẹ lè ràn mí lọ́wọ́ pẹ̀lú Yorùbá yẹn cope pẹ̀lú ayé tá a wà yìí. láti lè máa gbégbé ayé tá a wáyé ó dá àlejò wa káàtì ẹ̀ tó wá sọ̀rọ̀ lọ ká tó sọ̀rọ̀ lọ ká torí tá a bá ní pé kẹ́ ẹ máa sọ̀rọ̀ lọ báyìí ibi báyìí náà lè máa ti fún wa ní àwọn lè máa ti dáhùn ìbéèrè ipa rere àti ipa burúkú ẹ jẹ́ ká kọ́kọ́ wò láti ipa rere tí ẹ̀rọ ayélujára ń kó ní àwùjọ wa. ok kí n sọ ipa rere bẹ́ẹ̀ ni ipa rere torí kò sí nǹkan tó ní dáadáa tí ò ní ipa rere tí ẹ̀rọ ayélujára ń kó ní àwùjọ wa ẹ bá wa. ok tá a bá wo ipa yẹn pọ̀ tí n bá mú ní ìpele nípele bóyá kí n bẹ̀rẹ̀ láti ètò ìlera um, kí um, ẹ̀rọ ayélujára torí ẹ̀rọ ayélujára tá à ń sọ yìí ó pín sí oríṣiríṣi bó ṣe wà tó wà fún ètò ọ̀gbìn tá a ṣe sọ lẹ́ẹ̀kan pé ó wà fún ètò ìlera oríṣiríṣi nǹkan ni à ń lo ẹ̀rọ ayélujára fún tábáníkàwò báyìí um, um, létò ìlera tẹ́lẹ̀ tí abúláboyún tó bá fẹ́ fi operation bímọ fún wọ́n fẹ́ fa abẹ gbẹ̀bí ẹnìkan wọ́n lè ní pé kó dúró sí um, ilé ìwòsàn fún bóyá ọ̀sẹ̀ mẹ́ta lẹ́yìn ìgbà tó ń bá bọ̀ láyé ìsìn torí pé ayé ti lu jára papọ̀ a ti mọ̀ pé bọ́n ṣe ń ṣe ní ìlú ibí náà ló ṣe ní um, orílẹ̀-èdè mìíràn so a ti jọ ń kọ́ ara wa because tá a bá wò dáadáa ẹ rí i pé àwọn oníṣègùn yẹn wọ́n máa ń ṣe sẹ́mínà papọ̀ so oníkálukú èèyàn tó wà ní ìlú mi orílẹ̀-èdè mi àti èèyàn tó wà lórílẹ̀-èdè yìí wọ́n á jọ fòye wọ́n á jọ fòye yíra wọn òkè ẹ ṣe báyìí òkè ẹ ṣe báyìí ká tó mọ̀ àti mọ̀ pé láyé ìsìn tí èèyàn bá ṣe tí wọ́n bá fi abẹ tí wọ́n bá fi gbẹ̀bí aboyún kan ẹ rí i pé kó tó di ẹ̀yìn ọjọ́ kẹta á ti lọlé ẹ̀ so lára àwọn ìwúlò ẹ̀rọ ayélujára nìyẹn. àlejò wa ẹ mú ẹnu bà nǹkan kan nísìnyí tí mo tún fẹ́ béèrè ẹ ní pé àwọn ká fi wo àwọn nípa ètò ìlera pé àwọn dókítà wa wọ́n máa ń ṣe mítíìnì tó máa ń ṣe ìpàdé wọ́n lè máa ríra wọn sójú ṣé ẹ̀wá fẹ́ rò pé èmi tiẹ̀ tún fẹ́ rò pé wọn ò ríra wọn sójú ṣé kò wá kí n ṣe bíi pé ẹ̀rọ ayélujára yìí á fẹ́ wá sọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí di ọ̀lẹ torí kò ní sí pé jẹ́ ń lọ bẹ̀ mọ́ ṣáàjẹ́ ń rọra jòkó sí bíbí tí mo jòkó sí ṣé kò ní fẹ́ fa bí ìmẹ́lẹ́ bí ọ̀lẹ lẹ́nu iṣẹ́. lẹ́nu iṣẹ́ ẹ ṣe àtọkùn nípa ìyẹn ẹ̀yìn ó wá jẹ́ ìyẹn ó depend lórí ẹnìyẹn fúnra ẹ̀ because kò sí bí èèyàn ṣe wà ẹni tó bá fẹ́ tá a bá fẹ́ ṣe meeting ti orílẹ̀-èdè ta tó ń yàn mí pé òkè kí n represent orílẹ̀-èdè àbọ̀ yàn yín pé kẹ́ represent orílẹ̀-èdè yín ẹ fẹ́ lọ ka ìmọ̀ kún ìmọ̀ so that ẹ bá dé ìpàdé yẹn ẹ̀yin náà á lè sọ̀rọ̀ so tabaníkà wò lọ́nà kan á jẹ́ kéèyàn gan tún jẹ́ alágbára sí ni ní um, ẹ̀yìn nǹkan tó bá yàn láàyò iṣẹ́ tó bá yàn láàyò but tó bá jẹ́ ìjẹ́ lómi nǹkan tí mo sọ pé ó depend lórí ẹnìyẹn fúnra ẹ̀ ẹnìyẹn lè rò pé ah jẹ́ kí n lọ sí pàdé yẹn nǹkan tí n bá ti gbọ́ máa kọ sílẹ̀ máa lọ kà so ẹ̀yìn pé bóyá á jẹ́ kéèyàn jẹ́ ìmẹ̀lẹ́ àbí á jẹ́ kéèyàn jẹ́ alágbára ẹ̀yìn ìyẹn wá depend lórí ẹni yẹn fúnra ẹ̀. ẹ kí àti ẹ tó máa pẹ̀kẹ́lù àwọn ipa búburú bíi ọ̀lẹ yẹn ẹ ká wo ipa rere tó ní lórí lórí ètò ọ̀gbìn ìyan àwọn àgbẹ̀ ẹ ká wo ipa rere tó ṣé ó ní ipa rere tí ẹ̀rọ ayélujára yìí ń ṣe nípa ètò ọ̀gbìn Ah, tọ̀gbìn yẹn gan ló pọ̀ jù torí tábáníkàwò láyé àtijọ́ ẹ rí i pé àwọn ọ̀dọ́ á sọ pé kò sí nǹkan tó fẹ́ lọ ṣe ní ètò ọ̀gbìn bọ́ ìsìn tá a bá kó bí ọ̀dọ́ mẹ́wàá mẹ́fà sọ pé òun á lọ àpé ètò ọ̀gbìn wa yàn láàyò bóun bá tiẹ̀ ti níṣẹ́ kí ló dé torí pé láyé ìsìn ètò ọ̀gbìn ti rọrùn nítorí ẹ̀rọ ayélujára tá dáadáa àwọn àwọn um, machines àwọn ẹ̀rọ tó jẹ́ pé a kì í lò tẹ́lẹ̀ ní. Um, nínú ètò ọ̀gbìn tábà wà tí ń lò ń sìn bí bó tiẹ̀ jẹ́ pé um, kò sí bí éka ilẹ̀ ń ṣe lè pọ̀ tó tí tractor ní bulldozer clear tábà ní pé ká fi ọwọ́ àbí kí àwa fúnra bábà tiẹ̀ pọ́gọ́rùn ká máa bulldoze fifty acres Eh mọ ọjọ́ tá a ṣe tán bọ̀ torí pé ẹ̀yìn ayé ti rọrùn nípa ẹ̀rọ ayélujára àti kòkè bó ṣe ń ṣe ní. Um, orílẹ̀-èdè ilélẹ̀ ẹ̀ àwa náà lè ṣe òkè àwa lè ṣe àwa lè ṣe so torí bẹ́ẹ̀ ètò ọ̀gbìn ti rọrùn tẹ́ bá dẹ̀ wo ètò ọ̀gbìn tá à ń sọ yìí kì í ṣe pé um, ẹ̀rọ tá à ń lò nínú oko nìkan ló ti wúlò tẹ́ bá wò dáadáa um, ní ilé ìwé kan wà tó yẹ pé wọ́n máa ń ṣe tó yẹ pé mi mọ Yorùbá tí màá lò bọ̀ màá try best mi tá bá wò dáadáa wọ́n á ṣe wọ́n á èso wọ́n á ṣe papọ̀ kó lè form nǹkan wọ́n lè mú um, um, different seed wọ́n á ṣe papọ̀ oríṣiríṣi èso wọ́n á ṣe papọ̀ kó lè form nǹkan so that nǹkan míì náà á tún jáde láti ibẹ̀ wọ́n máa ń pè ní mi ìmọ̀ ọ̀kan tó máa ń pè é but àwọn tó bá jẹ́ um, um, àwọn tó bá wà ní fìdètò ọ̀gbìn wá ti understand nǹkan tí mò ń sọ. ẹ ṣe nǹkan tí ẹ wá gbìyànjú láti sọ ni wípé torí ẹ̀rọ ayélujára ni àwọn àgbẹ̀ ṣe lajú sí àwọn ẹ̀rọ ṣe mọ̀ pé kí ẹ̀rọ ayélujára yìí tiẹ̀ tó dé ṣe mọ̀ pé a ní àwọn ní ayé àtijọ́ yẹn náà a ní àwọn bàbá wa tó jẹ́ wípé ìmíì nínú wọn òkè òkun ló ti kàwé ṣé ẹ̀yin ìwà lérò pé pẹ̀lú bí wọ́n ṣẹ̀ ṣe lọ sí òkè òkun yìí lọ kàwé bóyá wọ́n lè rí bóyá àgbẹ̀ kan ní òkè òkun yẹn tó ń lo ẹ̀rọ yìí táwọn lè rò pé à ẹ̀ àwọn náà lè lo irú ẹ̀rọ yìí ní ibi tí àwọn náà ti ń bọ̀ àbí ṣé ẹ̀rọ ayélujára nìkan ló jẹ́ kí àwọn èèyàn lajú sí ẹ̀rọ yẹn nìkan àbí kí ni nǹkan míì tó tún mú kí àwọn kan torí bí ẹ tẹ̀sí sọ̀rọ̀ kò fẹ́ yé mi díẹ̀. ok ẹ ṣe àtọkùn ẹ mọ̀ pé nígbà yẹn káláwọn bàbá wa gan lọ sókè òkun èèyàn kan àbí méjì ni bọ́láyè sí mo kàn lè gbé fóònù mi kí n tẹ̀ ẹ lè gbé fóònù yín kẹ́ tẹ̀ so láyé ìgbà yẹn kò wọ́pọ̀ ẹni tó bá fẹ́ ra irú irú ẹ̀rọ yẹn gan ẹ̀rọ yẹn gan ò wọ́pọ̀ ní bíbáyìí bọ́láyé ìsìn oníkálukú ah, àbí kí n sáré ṣe bísínẹ́sì kí èmi náà máa ṣe kí n máa tà so ó ti wọ́pọ̀ àti um, ẹ̀rọ tó ń lò lè lóko àti èèyàn tó fẹ́ lo ẹ̀rọ gbogbo ẹ̀ ti wọ́pọ̀ ń sìn torí pé a lè gbé fóònù wa ká sáré ṣẹ̀kẹ̀ ẹ lè gbé láptọ̀pù yín kẹ́ sáré ṣẹ̀kẹ̀ so ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé nísìn ó ti wọ́pọ̀ ju ti gbà yẹn lọ. ẹ ìbéèrè tèmi tí wàá fẹ́ bí ni pé a ti sọ̀rọ̀ nípa bí ẹ̀rọ ayélujára tó ṣe ìwúlò ẹ̀ nínú ètò ọ̀gbìn ètò ìlera ẹ jẹ́ ká wò ní pé kí ni ìwúlò ẹ̀rọ ayélujára nínú ìhùwàsí àwọn ọmọ èèyàn ní agbègbè. ok ẹ ṣe àtọ́kùn ní ìhùwàsí àwa ọmọ ènìyàn ní agbègbè ṣe rí eléyìí ẹ mọ̀ pé ìwà ọmọ èèyàn ó pín sí oríṣiríṣi ìpele àwọn míì mm-hmm. wà tó jẹ́ pé kò sí nǹkan tán á rí tá a mì wọ́n lọ́kàn nǹkan tán bá fẹ́ ṣe lọ́n á ṣe ẹlòmíì wà tó jẹ́ pé tó bá wà lágbègbè kan kò sí nǹkan tó lè ṣe ń bẹ̀ bó ibi tó bá ti ń bọ̀ nǹkan tá a máa gbé lọ nìyẹn. ẹ jẹ́ ká ẹ ẹ ẹ má bínú àlejò wa kí á wo ipa rere tí ẹ̀rọ ayélujára ń kó ní ìwà ọmọ ènìyàn bẹ́ẹ̀ ni nǹkan tí mò ń try àti sọ ni pé ìwà ìwà wa ó depend lo àwọn olóyìnbó ń sọ pé personality ẹ mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìwà ọmọ ènìyàn ó pín sí oríṣiríṣi ìpele so um, um, ipa rere àbí búburú tí ẹ̀rọ ayélujára mú wa ó depend lórí ẹnìyẹn gangan fúnra ẹ̀ Hmm. nípa ìwà torí tèmi bá ní pé kí n wá gbọ́ yín yé báyìí nǹkan tẹ́ wàá sọ ni pé ẹ̀rọ ayélujára ò rí kò kò nílò kò kò fi bẹ́ẹ̀ sí ipa. àwọn ni ipa yẹn gangan ni mo fi kọ torí pẹ̀lú ìdáhùn tí ẹ fún mi yìí sí ó ń jẹ́ kí n máa rò bíi pé ẹ̀rọ ayélujára kàn wá ń bẹ̀ lásán ipe ìwà ipe nǹkan tó wà ní inú èèyàn gangan. abẹ́yẹ ká tẹ̀mú ní láti àpábá yẹ ká wò nínú àwọn ìwà àwọn màjèsín nítorí láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn láti mẹ́nuba àwọn màjèsín àlejò tí àdẹ̀gbé wá sórí ètò tó ń bá wa sọ àwọn ìwà àwọn màjèsín wọ́n sọ pé àwọn màjèsín nǹkan tó ń bá fojú wọn rí àti nǹkan tó bá fi tí wọn gbọ́ náà fi ń wùwà láyé òde òní pẹ̀lú nǹkan tí ẹ̀dẹ̀ tún sọ sẹ́yìn ẹ pé ó depend lórí bí ẹnìyẹn bá ṣe fẹ́ wu ìwà yẹn ṣé nǹkan tó máa ń gbìyànjú láti sọ ni wípé kò kò fi bẹ́ẹ̀ ní ipa lórí bí àwọn màjèsín ṣe ń hùwà ní àwùjọ àbí torí nǹkan tí àwọn màjèsín fẹ́ ṣe gangan gangan fúnra wọn ni wọ́n ń ṣe. ló wà lọ́kàn ẹ ṣe àtọkùn um, nípa àwọn màjèsín ẹ mọ̀ tá a bá ń sọ̀rọ̀ màjèsín um, èmi ti ń fojú àgbàlagbà wò torí kéèyàn tó lè dàgbà tó ó níbi téèyàn á dàgbà tó tó àmọ̀ pòkè ẹ̀ ní ó ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì nǹkan tèmi ń sọ ni but tá bá wá ń sọ̀rọ̀ pé àwọn máa jẹ́ sí ẹ mọ̀ pé stage yẹn stage yẹ pé wọn ò tí ì lè really decide fúnra wọn ni stage yẹ pé nǹkan tó bá rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àti nǹkan tó bá fetí gbọ́ òun náà máa fi ń wùwà tán àfihàn pé eléyìí ló tọ́ àbí eléyìí ló yẹ but tèmi nǹkan tèmi wá ń sọ báyìí ni pé àwọn tó ti dàgbà tó ti mọ̀ pé òkè ọwọ́ ọ̀tún lélẹ̀ ọwọ́ òsì lélẹ̀ ó dàbí ẹni tó ti jáde léèwé. Mm ẹ jẹ́ kí n lo àpẹẹrẹ méjì ẹni tó jáde iléèwé ẹ mọ̀ pé tí fóònù bá wà lọ́wọ́ wa ok mo lè jáde iléèwé kí n sọ pé òkè o mo fẹ́ kọ́rú iṣẹ́ báyìí látòrí ẹ̀rọ ayélujára mo dẹ̀ lè jáde iléèwé kí n sọ pé ah ok mo fẹ́ máa fọ́lò àwọn olórin ìlú lórí ẹ̀rọ ayélujára nǹkan tẹ́mi sọ yẹn àwọn tó ti dàgbà tó ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì bọ́ tó bá jẹ́ pé àwọn màjèsí nǹkan tó bá wà lọ́dọ̀ táwọn ọ̀rẹ́ wọn bá ń ṣe tí àwọn òbí wọn tó ń bá fi hàn wọ́n nǹkan tó máa tẹ̀lé lórí ayélujára nìyẹn. educated tó bá wà yànnà náà ti àwọn ọmọ àjẹ sí yẹn ẹni pé àwọn tó bá ti dàgbà pé wọ́n máa nǹkan tó bá fẹ́ ṣe náà máa ṣe ẹ̀yìn kankan tiẹ̀ ń ṣẹlẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ ní ẹnu lọ́lọ́ yìí tí wọ́n sọ pé àwọn obìnrin pé wọ́n bá ajá sùn ní ìpínlẹ̀ èkó ṣé ẹ̀yin ò lérò pé ẹ̀rọ ayélujára ó ní ipa búburú eh, nínú nínú ìwà yìí àwọn obìnrin yìí eh, lórí ẹ̀rọ ayélujára tó máa ti rí pé obìnrin kan ó ra bóyá ẹ̀ṣẹ̀ ìjìbá ọkọ̀ tuntun bẹ́ẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ rọkọ̀ tuntun ni wọ́n lè má mọ irú iṣẹ́ tó ṣe ṣùgbọ́n ẹ̀rọ ayélujára yìí ẹ wo tó bá ń sọ̀rọ̀ nípa pé ipa tí ẹ̀rọ ayélujára ń kó ẹ lè a lè máa rò bóyá eh, pé ìwà èèyàn ni pé ìwà ilẹ̀ ayélujára ò ṣe kò rí ṣùgbọ́n ó ní ó ní ipa nǹkan tí wọ́n rí lórí ẹ̀rọ ayélujára ló fi di wípé wọn ajá ló kù láti torí owó tí wọ́n fún wọn nínú nǹkan tí wọ́n ń ṣe yẹn ọ̀nà àwọn míì fi ń ṣe nǹkan tí wọ́n ṣe tó ń gbé sẹ́ra ayélujára. tó bá pé káwo ní ojú èmi àti ẹ̀ tó máa ní pé ah, tó bá bí mí nísìn pé ah, ah, Bukola ṣé o lè ṣe irú nǹkan báyìí máa ní bí o tiẹ̀ bí mí nígbà tí irú nǹkan báyìí ò ti ṣẹlẹ̀ máa sọ pé rárá o mi ò lè ṣe ọlọ́run má jẹ́ kí ló ti máa fi irú nǹkan báyìí lóòótọ́ nínú mi nínú mi mo mọ̀ pé ìwà yìí ò dá mo mọ̀ pé kò tọ́ mo mọ̀ pé kò ń ṣe nǹkan tí mo lè ṣe ṣùgbọ́n nítorí pé mo wá wà lórí ẹ̀rọ ayélujára yìí mo ti wo gbogbo ẹ̀ mo ti rí ìgbéyà ìgbésí ayé tó ń gbé eléyìí ń lorun kan tó pọ̀ eléyìí wọ bàtà kan eléyìí wọ aṣọ kan ẹ mọ̀ pé ó máa lè yí ìpinnu mi padà. ẹ ṣe ibi tí mi ti fẹ́ mú ọ̀rọ̀ nìyẹn ṣe rí ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀rọ ayélujára èmi máa ń sọ nǹkan pé ẹ̀rọ ayélujára ipa tá kó lára wa gẹ́gẹ́ bí ẹni tó ti tójú bọ́ ipa òun á dìbẹ́ẹ̀ lórí bá a ṣe rí ok nígbà tá a mú fóun tá a mú fóun sáìtì wo la lọ site wo la lọ tá a ti ok ó jáde nínú news nígbà tá hmm. nígbà tí mo gbọ́ news yẹn báyìí èmi ò èmi rí pé èmi rí ní rí pé kò sí kírú ẹ̀ má máa ṣẹlẹ̀ kí ló tí mo fi sọ bẹ́ẹ̀ torí kò sí bẹ́ẹ̀ yẹn ò ṣe lè wà tá a kan náà hmm. báwọn kan á ṣe wà tó wá sọ pé láyé mi lè ṣe lọ́wọ́n kan á ṣe wà láti sọ pé ah owó yìí èmi ẹnìyẹn ò lè ṣe bọ̀ wá wò pé ah owó yìí owó tó wà nú ẹ̀ so kò sí bó ṣe wà báwọn kan á ṣe wà tán sọ pé wọ́n lè ṣe làwọn kan á ṣe wà tán sọ pé wọ́n lè ṣe kí ló dé dé torí pé ọlọ́run ìwà wa ò ṣe ìwà wa ó yàtọ̀ síra tẹ́ńtà bá ń sọ pé ìwà ìwà wa gẹ́gẹ́ bí ẹni tó ti tójú bọ́ ìwà wa ó dìpẹ́ǹd lórí àwọn kan tá a ti gẹ́gẹ́ bí ìgbà tá a wà májè sí àwọn nǹkan tá a fi dàgbà la máa fi gbé hmm. bí ọmọ tán ti kọ́ láti inú bíbélì torí pé tó rí tó dẹ̀ rí punishment tó wà ń bẹ̀ pé ẹni tó bá bá ẹranko lò pọ̀ ẹ mọ̀ ká tẹ̀tí wá sọ bíbélì gan ẹ mọ̀ pé ó wà nínú òfin pé ẹni tó bá bá ẹranko lò pọ̀ ìyà báyìí báyìí ló yẹ fún so ẹni tó ti ní òye yẹn tó ti wá ní òye pẹ̀lú pé à gẹ́gẹ́ bí ẹni tọ́lọ̀ ń dá o tó dẹ̀ wà nínú ẹ̀sìn kan àbí mi pé à ọlọ́run ò fẹ́ torí tá a bá ka bíbélì àbí Kùránì a rí i pé ìwà yìí ọlọ́run dídì kọ pé òun ò fẹ́ ni bẹ́ẹ̀ àwọn tó bá nígbà tí àwọn mi mọ̀ fún àwọn tó jẹ́ bíi Christian nígbà yẹn ọlọ́run sọ pé àwọn tó bá ti bẹ̀rùn kò lò pọ̀ nígbà táwọn israel tán gádà papọ̀ nínú aginjù ó ní pé kán fàyọ nínú um, àwùjọ wọn kán jù síta kán sọ̀kù pa ẹni tó bá ti nírò àwọn òye yìí pé ah nǹkan báyìí báyìí ọlọ́run ò fẹ́ òkè òfin orílẹ̀-èdè gan kò tún fẹ́ so ẹni tó bá ti nírò òye yẹn tó bá tiẹ̀ fẹ́ ṣe é ó lè wò pé ah ọlọ́run máa fẹ́ léyìí e. òkè kí lòun tún lè ṣe yàtọ̀ sí irú nǹkan báyìí o lè wá gbe àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan. torí èmi tiẹ̀ máa ń rò pé èmi tiẹ̀ máa ń rò. má bínú jọ má bínú ká tiẹ̀ tó máa yànnà náà ẹ̀ jẹ́ ká sáré ara lè kò ní dáa kí ìtọ́gbẹ́ lẹ́nu ẹ jẹ́ ká dókè mi ẹ má yí kúrò bẹ́ẹ̀ padà ẹ̀yin aráalé fún àwọn tí ó ń ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa orí ètò káàrọ̀ òjìrè lórí ìkànnì Kaftan television ni a wà yìí abala tí adẹ̀fi máa kásẹ̀ ètò làwà yìnyín abala bó ṣe ń lọ àkòrí tí adẹ̀pẹ̀kẹ́lù lónìí ni ipa rere àti ipa búburú tí ẹ̀rọ ayélujára ń kó ní àwùjọ orúkọ àlejò wa tó wà pẹ̀kẹ́lù àkòrí yìí ni arábìnrin akíngbèsọtẹ mọtúnráyọ ẹ kó atótónu látàárọ̀ àlejò wa Bùkọ́lá bó ṣe ń sọ gẹ́gẹ́ bí ìbéèrè tèmi tiẹ̀ nítorí ó ń jà rìnrìn lọ́kàn mi torí èmi máa ń gbọ́ tí wọ́n máa ń ní pé ẹ̀rọ ayélujára yìí torí ẹ mọ̀ àwọn ìyá wa tẹ́ pé nígbà yẹn wọn ò ní àǹfààní láti lo ẹ̀rọ ayélujára wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n máa ń sọ pé ẹ̀rọ ayélujára yìí kàn fẹ́ dàbí ó pé pé ó ń tún ẹ̀ dáadáa bí atúnidá nǹkan gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀yin náà dẹ̀ mọ̀ tí mo dẹ̀ mọ̀ pé ẹ mọ̀ pé ní ara àwọn nǹkan tí ó máa ń fa kí ìhùwàsí ọmọ èèyàn yàtọ̀ tàbá ní pé ká wò a lè rí pé láti inú ilé tàbá ní ká wò a lè ní pé ọ̀rẹ́ tàbá ní ká wò a máa rí pé ẹ̀rọ ayélujára ó wà lára nǹkan tí ó ń yí ìwà tí ó ń tún àwọn ènìyàn ọ̀dá ṣùgbọ́n owó bẹ́ẹ̀ ṣe wọ́n fún mi ní ìdáhùn ní àtẹ̀kàn yìí wọ́n fẹ́ dàbí wípé ẹ̀rọ ayélujára yìí kò ní mm, ipa ẹ jẹ́ ká wò láti ibi pé irú ipa wo ni ẹ̀rọ ayélujára ń ní níbi ìbánidọ́rẹ̀ẹ́ bóyá mi ò mọ èèyàn kankan mi ò mọ ẹ rí láti ibì kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nípa ẹ̀rọ ayélujára ṣé ipa dáadáa ni ẹ̀rọ ayélujára ń kó nípa pé ẹni yìí omi ò mọ̀ rí ẹ̀rọ ayélujára ló jẹ́ bẹ́ẹ̀ ni irú ipa wo ṣé ipa tó dáa ni àbí ipa tí ò dáa tó bá jẹ́ èyí tó dáa ni ẹ bá wa tó bá dẹ̀ jẹ́ ọ̀nà tí ò dáa náà ni ẹ bá wa là á kó yé àwọn ará ilé. ẹ ṣe atọ́kùn ẹ̀yin gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀yin ipa méjèèjì náà ni bó ṣe jẹ́ ọ̀nà búburú náà ló jẹ́ ọ̀nà tó dáa hmm. tó tá wo ẹ̀rọ ayélujára báyìí ẹlòmíì tó yẹ pé kóun àti àwọn fámìlì bóyá bóyá bó ṣe wà báyìí àwọn kọ́sìn wà lókè òkun kò tiẹ̀ mọ̀ wọ́n rí àwọn ti lọ láti kékeré ó lè jẹ́ ọ̀nà fún láti máa bá wọn sọ̀rọ̀ tí ò dẹ̀ ní rí wọn bóyá wọn ò tiẹ̀ tètè dé ọlọ́mọjà wa rí bóyá ẹ̀yìn dáàdì ẹ̀ nìyẹn àbí mọ̀mọ́ ẹ̀ kò tètè tó kó wọn lọ kò tètè wá gba um, kò tètè gba ìwé ìgbélùú so tó yẹ pé ó pẹ́ káwọn àwọn ìyẹn tó dé so ó lè jẹ́ ọ̀nà tó yẹ pé a máa fi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìdílé àbí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àbí ọ̀nà tó yẹ pé bí irú àwọn ìyá wa tẹ̀ sọ yìí báyìí a rí láwọn tó ń lo ẹ̀rọ ayélujára wọn ti dé pé àwọn ọ̀rẹ́ ní primary school tàbí secondary school wọ́n jọ pàdé papọ̀ èèyàn míì wà tó jẹ́ pé mo ti ẹ̀ rí gan tó jẹ́ pé àwọn jọ lọ the same secondary school ti pẹ́ tán ti ríra wọn ìgbà tó ń dẹ̀ tètè rí pé ah ètò ìṣúná ẹ̀ ní okùn díẹ̀ káàtó wọ́n lè hmm. dáwọ́ jọ wọ́n ràn lọ́wọ́ ó dẹ̀ ti ń ṣe dáadáa báyìí tó bó ṣe ní ọ̀nà rere tiẹ̀ náà lọ àdẹ̀rẹ́ lómi tó pé látara ayélujára òun náà ló ti pàdé ọ̀rẹ́ ọlọ́run má jẹ́ àárọ̀ ọ̀rẹ́ yẹn bóyá ká tó wí ká tó sọ a sì lè gbọ́ pé wọ́n pàdé lórí ẹ̀rọ ayélujára àmọ́ o bóyá ó ti fi ṣe nǹkan àbó fi ṣe oògùn àbí nǹkan kan ó ká gbọ́ pé bí bóyá nígbà tán pàdé bóyá olùnígbájú ẹ àbáwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn a máa ń gbọ́ irú àwọn ìròyìn yẹn nǹkan tèmi á wá sọ ni pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tó ní pé ìfúnra lóògùn àgbà ṣẹ́rí hmm. béèyàn bá tiẹ̀ bọ́ọ̀rẹ̀ báyàn dọ́rẹ̀ lórí ẹ̀rọ ayélujára èèyàn gbọ́dọ̀ máa èèyàn gbọ́dọ̀ máa funra pé òkè ẹni mi ò mọ̀ rí so èèyàn gbọ́dọ̀ máa bẹ́ nìyẹn rìn ní ìrí mi ò mọ̀ rí. bẹ́ẹ̀ni. so nǹkan tó ṣe pàtàkì jù yẹn because nígbà míì wà tó yẹ pé èèyàn á kàn wà wá ti ṣiṣẹ́ ilé tán òkè kò sí nǹkan tó ń ṣe tó bá lọ́rẹ̀ẹ́ tó ń bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára bó bá ṣe ń bá sọ̀rọ̀ kẹ́nìyẹn máa ní sínú ọkàn ẹ̀ pé ẹni o mi ò mọ̀ ọ́ rí àti nǹkan tó tún wá ṣe pàtàkì jùlọ ni pé irú ẹni tó bá ń bá sọ̀rọ̀ téèyàn ò mọ̀ rí èèyàn gbọ́dọ̀ wá ọ̀nà tó yẹ pé kì í ṣèwọ nìkan lámọ̀ pa ẹ̀ nìyẹn hmm. Hmm. àwọn ẹbí ẹ lè mọ àwọn ẹbí ẹ àbí ìyá ẹ àbí ọ̀rẹ́ ẹ tó jẹ́ pé o ò finú tán torí ìgbà míì náà ọ̀rẹ́ ẹ gan ó lè jọ àtẹnìyẹn gan lájọ ṣiṣẹ́ tí ò dá lórí but ẹni tó jẹ́ pé o fọkàn tán ó gbọ́dọ̀ mọ̀ ń pa ẹni tó ń bá sọ̀rọ̀ lórí ayélujára torí ààrẹ lomi tẹ́ pé ẹni tó ń bá sọ̀rọ̀ lórí ayélujára ó dẹ̀ ràn lọ sílùú òyìnbó kọ́lọ̀ ń jẹ́ kí èèyàn máa ṣe kùnjẹ́ ire ẹlòmíì dẹ̀ wà tó jẹ́ pé irú ẹ̀rọ ẹ tó ń bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára tó dẹ̀ jẹ́ pé àtibẹ̀ ó dẹ̀ gbàbẹ̀ lọ sọ́run hmm. so nǹkan téèyàn bá ń ṣe kéèyàn fi sọ́wọ́ ọlọ́run kéèyàn dẹ̀ máa fi ìfúnra kó máa fi ṣe gbogbo ọ̀gbọ́n gẹ́gẹ́ bí òwe Yorùbá tó ní pé ìfúnra lóògùn even ìwé mímọ́ gan sọ pé watch and pray kò ní pé ká pray nìkan bá bá ṣe ń pray àbí tá a bá ń wo àwọn ìwà kọ̀ọ̀kan ká máa watch. ẹ jẹ́ ká wo ipa tí ẹ̀rọ ayélujára ń kó lórí ètò ẹ̀kọ́ torí ní ìsinyìí ó tẹ̀ sí tàn káàkiri tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé ló ti ń lo ẹ̀rọ ayélujára láti fi máa kọ́ àwọn mm. níṣẹ́ bíi wọ́n lo bíi èyí tí wọ́n pè ní zoom wọ́n lo zoom wọ́n lo twitter wọ́n lo gbogbo ẹ̀ láti fi máa kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ṣé ẹ̀yin rò pé ipa rere nìkan ló ní lórí ètò ẹ̀kọ́ ni àbí àti ipa rere àti ipa burúkú ló ní lórí ètò ẹ̀kọ́? Mm. ẹ mọ̀ pé ipa rere ni dẹ́ńtà bá ní ká wò ipa rere ẹ̀ ju ipa búburú ẹ̀ lọ tí tábáníkà wo orílẹ̀-èdè nàìjíríà tábáníkà wo orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè a rí i pé ipa rere ló ní lórí ètò ẹ̀kọ́ torí á jẹ́ kí ẹ̀kọ́ kó rọrùn fún àwọn ọmọ ṣùgbọ́n ká wá wò pé ṣé kò ní jẹ́ káwọn ọmọ ya ìmẹ́lẹ́ torí bí bẹ́ẹ̀ ni torí nǹkan tí wọ́n rò nìyẹn torí ìgbà kan wà tó tẹ̀lé wípé ìgbà ọdún kòrónà yẹn ti yẹ pé gbogbo wa wà ní ilé táwọn ilé ẹ̀kọ́ mi rò bóyá àwọn ò ṣàlè máa jẹ́ kí àwọn ọmọ kan máa sùn lé báyìí pé wípé kan máa kọ́ wọn lórí ètò ń lò ní telegram hmm. yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ wípé wọ́n máa wọ́n máa tan fóònù wọn ò sílẹ̀ tó jẹ́ pé ìkan míì náà dẹ̀ máa máa ṣe. <laughs> ẹ ṣe nǹkan tó mi tẹ̀sán fẹ́ sọ ni ṣe ní nípa ẹ̀kọ́ yìí pé lóòótọ́ ó ń rọrùn ṣùgbọ́n èmi wá ń rí bí wípé kò tí ì máa bóyá nígbà tèmi wà ní ẹ̀kọ́ kò tí jẹ́ nǹkan tí ó rọrùn kò tí jẹ́ nǹkan tí gbogbo àwọn èèyàn lò torí olólùkọ́ wa kan nígbà yẹn ní ilé ẹ̀kọ́ kò kì í ṣe orílẹ̀-èdè yìí ló ti kàwé ẹ mọ̀ pé òkè òkun ẹ lè mọ̀ pé àwọn nǹkan òkè òkun yẹn ṣé ní tó bá ti dé báyìí tó bá kò ní kò dàbí àwọn ìmíì tó yẹ pé tó ti dé wọn tó ti mú mákà wọn tó má ti kọ́ pàkàkà ẹ eléyìí ní kíní eléyìí ní kíní ṣùgbọ́n àwọn wọn ò ní kọ́ bẹ́ẹ̀ ṣe nǹkan tó bá fẹ́ fún wa wọn á ti ní a ti mi ti sẹ́ǹdì ẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín o ẹ lọ wò ó ń bẹ̀ tàbá wò báyìí ìyẹn wá pọ̀ lọ ẹ má máa gbọ́ ìjọ tí olùkọ́ yìí bá dé a bá ṣe a ṣe frim frim frim frim ẹyìn ilé ilé ilé ah, gbogbo àwọn ọmọ máa sọ pé ìwò tún wà lílé yìí báyìí nǹkan tó ń sọ yóò yé wa ṣé bẹ́ẹ̀mi ṣe nígbà yẹn bẹ́ẹ̀mi ṣe rò ní pé ah, gbogbo bí arábìnrin yìí ṣe ń sọ̀rọ̀ yìí kò tiẹ̀ yéyan ó yẹ kó dúró síwájú wa dáadáa báyìí kó máa fi eh, eh, ṣọ́ọ̀kì àbí máka ẹ̀ kó máa fi ṣe báyìí mọ̀ ń téèyàn rí ní ìrí. ẹ ṣe eh, orí ṣé àwọn akẹ́kọ̀ọ́ nìkan lè jẹ́ ni ó lè jẹ́ ìmẹ́lẹ́ nípa ẹ̀rọ ayélujára àbí àti akẹ́kọ̀ọ́ àtolùkọ́ gan. ẹ̀wọ̀n méjèèjì ló lè jẹ́ Um, wọ́n lè àwọn méjèèjì ló lè jẹ́ onímẹ̀lẹ́ nípasẹ̀ ẹ̀rọ ayélujára tábàdẹ̀wò dáadáa náà ó tún wá jẹ́ èmi á sì padà sí pé ó tún wá jẹ́ bẹ́ẹ̀ nìyẹn náà ṣe rí àti bó ṣe mú bóyá ètò ẹ̀kọ́ ẹ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ àbí bó ṣe mú iṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́. Hmm. ṣé mo rí i pé àwọn akẹ́kọ̀ọ́ mi wà tó jẹ́ wípé lóòótọ́ náà wọ́n mú ẹ̀kọ́ wọn lọ́kùnkúndùn wípé à nǹkan táwọn ń ṣe yìí o àmọ́ tó bá ti di wípé Eh, àwọn lọ sí kíláàsì lénìí olùkọ́ ò àwọn ní pé káwọn pàdé ní orí telegram àbí nǹkan tó bá di lọ́la olùkọ́ ò wà wọ́n ní káwọn pàdé ní telegram ṣé ẹ̀yin ò lérò pé eh, ọmọ ọmọ yẹn gan akẹ́kọ̀ọ́ yẹn gan àṣẹ ẹ̀tún máa wò pé à kí ni òun tẹ̀tún wá wá sí ilé ìwé fún kóun ti rọra jókòó sílé ṣé tòun yẹn kí tó má dé nǹkan wọn lérí ẹ̀ ìmí nínú wọn bí Bùkọ́lá ṣe sọ lẹ́ẹ̀kan yẹn wọ́n wá ní àwọn ti àwọn ti fi nǹkan sí orí eh, fóònù wípé kí wọ́n lọ wò tó má ti wo kíní yẹn báyìí ó lè jẹ́ bí like ó lè jẹ́ bí one thousand pages akẹ́kọ̀ọ́ mélòó ló lè ka irú nǹkan báyẹn ní ọwọ́ kan náà láti fi kọ ìdánwò. ẹ ṣe àtọkùn ṣe rí ẹ̀rọ ayélujára yìí fún àwa tá nàìjíríà àti ní um, ẹ bá mi túmọ̀ ẹ jọ control mayors àti ní bí a ṣe máa máa fi òdiwọ̀n ìdiwọ̀n sí nǹkan tá a bá ń ṣe torí báwo ni olùkọ́ kan á ṣe wà tá fún akẹ́kọ̀ọ́ ní one thousand pages bá kẹ́kọ̀ọ́ yẹn bó tẹ̀ jẹ́ Cambridge exam kan lèèyàn fẹ́ lọ kọ́ báwo a ṣe sọ pé kọ́mọ kan kà bóyá one thousand pages within a week eléyìí because Nàìjíríà ká ní pé um, ìlú òkè òkun báyìí wọ́n ti ń lo kinní ó dẹ̀ ti mọ́ wọn lára kí ló dé tó dẹ̀ fi mọ́ wọn lára wọ́n ti ní àwọn òdiwọ̀n wọ́n ṣe máa ṣe tẹ́ pé a rọrùn fún akẹ́kọ̀ọ́ á dẹ̀ rọrùn fún olùkọ́ kò dẹ̀ ní jẹ́ kákẹ́kọ̀ọ́ náà jẹ́ onímẹ̀lẹ́ kò dẹ̀ ní jẹ́ kí olùkọ́ kó jẹ́ onímẹ̀lẹ́ ẹ mọ̀ pé kí ní nàìjíríà kì í ṣe pé kí tó yẹ pé ó ti wà generally approved kì í ṣe nǹkan tó yẹ pé ó kárí ilé kárí oko àwọn kọ̀ọ̀kan ló ṣì ń ṣe so tí nàìjíríà náà tó bá yẹ pé àwa náà ti gòkè àgbà tó jẹ́ pé àti iléèwé um, primary àti secondary àti tertiary institution tó yẹ pé gbogbo wa la ti ń lo ẹ̀rọ káyélujára èmi nígbàgbọ́ pé nígbà yẹn oníkálukú àwọn ìjọba wa àtàwọn tó wà ní ìgbọ́nu ètò ẹ̀kọ́ wọn á ti mọ bá a ṣe ṣe tí ò ní jẹ́ tí akẹ́kọ̀ọ́ ò ní jó nímẹ̀lẹ́ tí olùkọ́ náà á dẹ̀ ṣe bó ṣe yẹ kó ń ṣe. Hmm. ẹ jẹ́ ká wo ipa tí ó kó lórí ètò ìsìn ṣé ó ní ipa rere nìkan ni àbí ipa rere àti burúkú ṣẹmọ̀ kí ní ìsinyìí àwọn míì tẹ̀ máa ń sọ pé àwọn ò ní lọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́ sunday mọ́ wípé táwọn bá ti wà lórí ẹ̀rọ ayélujára táwọn bá ti wọ́n máa ń pè ní stream mm, live pé táwọn bá ti wà lórí ẹ̀rọ ayélujára láti bẹ̀rẹ̀ ìsìn títí dé ìparí ìsìn ni àwọn máa máa wò lórí ẹ̀rọ ayélujára ṣé ẹ lérò pé ó ní ipa rere àti ipa búburú lórí ètò ìsìn. ẹ ń ṣe rí nípa ìyẹn um, nǹkan tẹ́mi kàn rí ni pé nípa ètò ẹ̀yìn ẹ̀sìn ẹ mọ̀ pé tí gbogbo wa bá jọ kóra pọ̀ tájọ sọ̀rọ̀ ẹni tó bá rí sí bóyá pé ẹni tí o rí pé kò dáhùn aleluya dáadáa àbí kò ṣe um, alhamdulilayi dáadáa wàá pè tó bá ti jáde ẹ̀sìn pé ah ẹ̀yin arákùnrin àbárábìnrin kí ló ṣẹlẹ̀ kí ló dé bọ́tọ́ báyìí gbogbo wa láti wá wà nílé kò sẹ́ni tá rí ẹnì kejì ẹ̀ ṣé nǹkan tí mi fi rí pé èmi sọ èmi báwo pé báyìí ṣe ń lọ yìí ó ṣeé ṣe kó jẹ́ pé tó bá yá gbogbo àmà wà ń lé wa ṣe ẹ̀sìn ni but tá a bá wò ó ní ìdàkejì a rí i pé kò lè ṣeé torí pé ehm, okùn ìfẹ́ nílò láti wà láàárín àwa mm. tá a bá ń ṣe mm. ẹ̀sìn so kò sí pé kò sí báyé ṣe lè lọ títí títí tá a ní máa péjọpọ̀ ṣe ẹ̀sìn torí ìyẹn gangan ló máa ń jẹ́ kí okùn ìfẹ́ kó dúró dáadáa nínú hmm. ẹ̀sìn. bẹ́ẹ̀ nǹkan tí ẹ wá ń gbìyànjú láti sọ fún àwọn ará ilé ni wípé kò ń ṣe pé ẹ̀rọ ayélujára yìí ò dáa ṣùgbọ́n kó ní òdiwọ̀n àbí kò ń ṣe pé gbogbo gbogbo nǹkan náà ni ẹ̀rọ ayélujára bí ṣe ká wá rò bí ẹ̀rọ ayélujára ìgbà tó ti wà yìí ká wá gbàgbé gbogbo àwọn nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀ nígbà tí ẹ̀rọ ayélujára ò tí ì sí mm. a lè gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ẹ̀yìn tá bá ti jọ pé ra ẹ̀yìn tá bá ti jọ wà papọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó máa ń jẹ́ kí ìfẹ́ yẹn kó rinlẹ̀ dáadáa láàrin àwa olùjọ́sìn so nǹkan tí mo wá ń sọ ni pé ẹ mọ ayélujára a gbọ́dọ̀ wò pé nǹkan tó fi wà ni pé lára àwọn àǹfààní ẹ̀ ni pé ká ní pé mi ò ráyè lọ sí ilé ìjọsìn bọ́ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé àwa èèyàn ń gbà mí a máa ń lo nǹkan lálòjù jẹ́ pé àwa sọ pé mi ò ní lọ ilé ìjọsìn mọ́ nítorí pé màá sáré wò ló but ẹ mọ̀ nǹkan tó fi wà ni pé ẹni tí ò bá ráyè ẹlòmíì lè ní interview ní ten kí ṣọ́ọ̀ṣì ẹ̀dẹ̀ jẹ́ bóyá seven to nine forty five ó rí i pé lóòótọ́ òun ò lè bóyá ó fẹ́ lọ ṣe láti Èkó lọ sí Àbújá ó fẹ́ gbé flight á kàn sáré máa wò lórí ẹ̀rọ ayélujára àbí nǹkan kan bóyá pé ẹlòmíì là drive ẹ̀ á dẹ̀ máa wo nǹkan tó bá á dẹ̀ join wọn ní orí ẹ̀rọ ayélujára but àwọn but tá a bá wà wò dáadáa á rí i pé kò sí bí ẹ̀rọ ayélujára ṣe lè lọ títí tí kò sí ìgbà tá a ti ní máa pera jọpọ̀ gẹ́gẹ́ bí olùjọsìn kí ni ìdí ẹ̀ nǹkan tó fi máa ń jẹ́ ẹ̀mọ́ ká ní mi ò rí mi ní mọ̀kàn tó ń ṣẹlẹ̀ sí yín ká ní ẹ̀rí bọ́ nígbà tá a bá ti ríra wa àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ bá tún wò dáadáa gan ìgbà míì gan ní ilé ìjọsìn àwọn ẹgbẹ́ oríṣiríṣi á tún wà kí ni ìdí tẹ́gbẹ́ yẹn fi wà ká bá lè bójútó ara wa gẹ́gẹ́ bí wọ́n máa ń pè ní smaller unit ká bá lè fi bójútó ara wa ah sista lágbájá o ṣẹ́wà o ẹ̀yìn aláàjì o ṣé gbogbo nǹkan lọ nǹkan tí a fi máa ń ní smaller smaller unit yẹn ní bóyá um, ilé ìjọsìn ti kìrìsìtẹ́nì àbí ti mùsùlùmí. nǹkan tèmi wá fẹ́ bèrè ni pé báwo gan-an ló ṣe yẹ ká máa lo ẹ̀rọ ayélujára yìí. ní nínú ẹ̀ka ìgbésí ayé wo. ní gbogbo ẹ̀ka báwo gan-an ló yẹ ká ṣe máa lò ṣé ká máa lò ó bíi pé òun nìkan ni ọ̀nà àbáyọ sí ìṣòro wa ni àbí ó ní òdiwọ̀n tó fi yẹ ká máa lò ṣé ó ní òdiwọ̀n tó fi yẹ kí tó fi yẹ kí òǹbí tó fi yẹ kí òǹbí fi bá ọmọ wípé tó bá ti di yago báyìí pa á kó lọ sùn hmm. torí ẹ̀rọ ayélujára tí ọmọ mi bá wà lórí ẹ̀ báyìí ó lè máa sùn tílé àfimọ́ torí àwọn míì tiẹ̀ máa ń sọ wípé ẹ táwọn ò bá tiẹ̀ ti wà lórí ẹ̀rọ ayélujára lọ́jọ́ kan báyìí adàbí wípé àwọn ò sí láyé báwo ló ṣe wá yẹ ká máa lo ẹ̀rọ ayélujára yìí gan-an. Um, ẹ ṣe àtọkùn ṣẹ́rí èmi á bẹ̀rẹ̀ èmi á fi nǹkan ṣe àkàwé nǹkan tẹ bèrè ń sìn ín òkè bẹ́ẹ̀ ṣe wáyé tẹ bá mu mi tẹ ń mi bóyá doctor normally doctor bẹ̀yẹ̀ ó kàn ní ká máa mu mi mi ò mọyé glass yẹn pàdé bóyá seven cups pàdé Ten wá bẹ̀rẹ̀ sí mu tẹ́mu bíi seven cups ẹ jọ kí la ṣẹlẹ̀. Hmm. ó máa dá nǹkan síyàn lára ni. tí wọn bá dẹ̀ jẹun jù ẹ̀mọ́ ńgbà tó wà ń bẹ̀ bá wà tá a bá wo most time tá a bá ti ní ó wà ń bẹ̀ after ó wà ń bẹ̀ èèyàn máa ní running stomach. Hmm. ẹ̀sẹ̀ tó bá jẹ́ ó wà ń bẹ̀ family ẹ̀ tó yẹ pé kẹ́tìrà yẹn ọ̀dọ̀ yín ló ti dáná hmm. ẹ ti ṣe tán ẹ ti jẹ ti pati wọ́n tún kó kúlà fún yín as family tẹbari most times oníkàlùkù wọn á lọ ra wọn àmì òní dárúkọ oògùn yẹn kó má dàbí pàǹ ṣe polówó wọn á lọ ra àwọn oògùn kọ̀ọ̀kan tó yẹ pé adìnnú kò ní yẹ kí á stop kéèyàn má nírọ ní stomach ṣé rí nǹkan tíyàn bá ti ń ṣe tó bá ti ṣe láṣejù kò sí kó má ní ipa búburú hmm. bó jádúrà lèèyàn gbà gan béèyàn gbàdúrà pé ọlọ́run o jẹ́ ká admission mi bọ́ sí o àbí jẹ́ kí jam ti exam tí mo fẹ́ ṣe yìí kó ṣeé ṣe tíyàn bá gbàdúrà yẹn tó gbàgbé àti kàwé èèyàn kàn rí pé ipa búburú lápapà ni so nǹkan tí wọn bá ti ń ṣe láyé yìí èèyàn gbọ́dọ̀ máa ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì hmm. so téèyàn bá wà ní ẹ̀rọ ayélujára mo ní nǹkan pé wọ́n máa ń time ara wọn pé ok time báyìí ni màá gbogbo message mi lórí kíní lórí eléyìí lórí eléyìí tí bá dẹ̀ ti reply màá lọ sùn oye time báyìí tí bá dẹ̀ ti pé time báyìí ti pé mo ti reply tán o mi ti reply tán o màá lọ sùn. Mm so nǹkan tí wọn bá ti torí èmi gan mo ti time ara mi torí èmi náà mo rí i pé tí wọn bá wà lórí ẹ̀rọ ayélujára bó bá ṣe ń gbélé ah nǹkan báyìí tún ti ṣẹlẹ̀ lẹ́ni wà á tún lọ wò ní ayé ìsìn gan èèyàn nílò láti máa ṣe tíyàn máa tọ ẹ̀rọ ayélujára ní ọ̀nà téèyàn wà ẹni tó wà yìí tó hmm. bóyá ó ń ṣe fashion tó jẹ́ pé ó ń wé gèlè ó ń kun powder fún yàn àjẹ àwọn tó jẹ́ pé wọ́n máa ń jẹ́ kójú èèyàn gúnrégé gẹ́gẹ́ bí èèyàn tó wà mẹ́ẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní wo news ah nǹkan tí Buhari ṣe nǹkan tí Ọ̀ṣínbàjò nǹkan tí president wa nǹkan tí vice president ṣe nǹkan ah tó wá ń wò ẹ mọ̀ pé kò lọ pẹ̀lú nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ ni bọ́ èèyàn tó yẹ pé ń wò pé ah lọ́la mo fẹ́ di governor ó lè máa wo nǹkan tí president ṣe nǹkan tí èèyàn tó bá wò pé ah mo fẹ́ dàbí èmi náà fẹ́ gba nobel lọ́rẹ́ nàìjíríà bíi wọlé ṣóyínká nǹkan tó yẹ kó máa wò ní pé òkè báwo ni wọlé ṣóyínká ṣe ṣe nǹkan tàti ẹ̀pẹ̀ ni pé ẹ̀rọ ayélujára tún ẹ̀pẹ̀ kó tètè rí àwọn kọ̀ọ̀kan ju ìgbà tí àwọn bàbá wa yẹn lọ. ṣé nǹkan tí èyí ń gbìyànjú láti sọ ní ìsinyìí ni wípé tí èèyàn bá fẹ́ lo ẹ̀rọ ayélujára ẹ o gbúdọ̀ lò ní ìlànà nǹkan tí ó ṣe nìkan. ẹ náà kì í ṣe nìkan bọ̀ kójú ńlá pọ̀ jù torí tara ẹnìyẹn ni hmm. ok kálẹ̀ nìyẹn jẹ́ ẹ mọ̀ pé ojoojúmọ́ là ń dàgbà sí i irú gèlè tá a wé ń sìn in the next five years gèlè mi á ti jáde hmm. so nǹkan tí mò ń try àti sọ ni pé béèyàn bá ṣe wà ọ̀nà téèyàn bá wà gẹ́gẹ́ bí iṣẹ́ téèyàn bá ń ṣe tó bá lò kó lò bíi sixty percent ẹ̀ lórí ọ̀rọ̀ ayélujára kó lò lọ́nà yẹn hmm. kó lò ẹ̀rọ ayélujára ní ọ̀nà yẹn. ẹ ṣé gan ni àlejò wa adúpẹ́ pé àpè yín ẹ̀jẹ̀ wa ní pé ilé àti ọ̀nà yóò ní dàrú lágbára ọlọ́run Bùkọ́lá àti wa tèmi ilé àti ọ̀nà wa ò ní dàrú ẹ̀yin aráalé ilé àti ọ̀nà yín náà ò ní dàrú ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àlejò wa yẹn ẹ jẹ́ ká rí mo dẹ̀ mọ̀ pé a ti rí nǹkan ẹ̀ẹ̀kan tàbí méjì látàrí ohun tí àlejò wa bá wa sọ ẹ kò ní jù báyìí lọ lórí ètò lówùúrọ̀ tèmi èmi sì ní tiyín nítòótọ́ peace olúwanífẹ̀mí ọmọ akínọlá mò ń fi àsìkò yìí dágbére fún yín pé ó dàbọ̀ Bùkọ́lá ìwọ náà dágbére fáwọn aráalé. ẹ̀yin ará ilé ẹ ṣe gan-an ni ẹ kú àtàárọ̀ ẹ kú ìjòkó ẹ kú ìwòran wa mo lérò pé a ti rí ẹ̀kọ́ kan tàbí méjì dìmú lára nǹkan tí àlejò wa bá wa sọ ẹ jẹ́ ká rí wípé a mú un lò tá ká máa ṣe gbogbo nǹkan ní ìwọ̀ntúnwọ̀nsì títí ọ̀la tí a tún máa láǹfààní láti máa pàdé ara wa orúkọ mi ò yí padà Bùkọ́lá Razak mi jẹ́ àti èmi àti Bùkọ́lá àti àlejò wa là àsìkò yìí dágbére fún yín pé ó dàbọ̀. Thank you. mọ̀ ṣe wa ọ̀ torí mélòó ni àwa kí n la lè dá ṣe. yóò jẹ́ gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àtúntò ń bọ̀ wá ní ìyá àmọ́ kó tó di kí a kúrò lábala ẹ̀ láàrin. eré ìdárayá lórílẹ̀‐èdè Sunday Dare dídarapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣe mọ̀ thank God. ó ṣe é lọ abala ṣe ló ń ṣẹlẹ̀ àti eh, abala àríyá. ọmọ akéèntì inú rẹ̀ àtúntò ìyàwó ìlú àwọn wípé àwọn ìlú àwọn ìlú tó jẹ́ wípé wọ́n. ọ̀nà mi kọ́ńdẹ̀tì ìfowópamọ́sílẹ̀ fáwọn oníbàárà tó ń ra káàdì inú fóònù láti fi sọ̀rọ̀ ní kíá.